olórin kan kọrin níjó ni ó ní ọ̀run yàbọ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan wọ́n dẹ̀ ní pé kí sóbìà tó dègbò olúgànbè là ń ké sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó gba àpérò gbogbo wa kì í dẹ̀ ṣàpérò nìkan ẹ jẹ́ á mú un tí ó lè ṣiṣẹ́ ká mú lò àwọn tí wọ́n jẹ́ darandaran àní má lẹ́ràn ṣùgbọ́n ohun tó ní kálukú ń sọ ni wípé ẹran tẹ́ ẹ̀ ń dà ó ti lé àwọn èèyàn lóko ètò dẹ̀ ṣe kókó nínú ẹ̀ ni wípé ẹran yín tẹ́ ẹ̀ ń dà iye tẹ́ ẹ̀ ń tà kì í yẹ pé ẹ̀ṣẹ̀ ń lọ oúnjẹ láti London ẹ̀ẹ́dẹ̀rà láti US dọ́là wọn kò sí ní tó kàn yín ṣùgbọ́n n tó ń wọ̀ wọ̀ fún ìtẹ́lọ́rùn nídìí títa ẹran àbáyé jàǹpátá àdẹ́báyé pé ṣùgbọ́n ètò kàn wá jù ní pé a ò lè dáko kí ẹ wá máa fi ẹran jẹ oko a lè ṣe wàhálà lórí pé a gbìn nǹkan kó wá jẹ́ wípé ẹ̀yin ni adínàgbòòkú ohun tá à ń ṣe ó ṣe kókó kó jẹ́ pé ẹran tẹ̀ ń dà kí ẹ fi wọ́n sí gàáyín kí ẹ máa ra oúnjẹ fún wọn iye tó bá wù yín tó pé ẹ̀ta wọn ẹni tó bá jẹ́ pé dandan ni kò jẹran yóò sanwó ṣùgbọ́n kí ẹ wá máa máa fi ẹran jẹ oko wa ìyẹn ò dáa ó burú jáì ẹ̀yin tí ẹ jẹ́ láńlọ́ọ̀dù wọn àsìkò ti tó kí ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin tí ẹ jẹ́ baálẹ̀ baálé kábíyèsí chairman local government chairman LCD kó tó kan gómìnà kó tó kan president iṣẹ́ ìpọn ó gbé gbogbo yín rù torí wípé bí a bá wò lọ tí a bá wò bọ̀ kí wàhálà tó dé ọ̀dọ̀ president yóò ti kọ́ kan baálé yóò ti kan baálẹ̀ kó kan local government chairman kó tó kan state governor ẹ yẹ kí a máa fi ẹ̀mí àwọn tó ń dako tí wọ́n ń gbìyànjú ẹ jẹ́ a máa fi ẹ̀mí wọn tàfàlà ẹ má jẹ́ á sọ wọ́n di aláìmọ̀ọ́ṣe ọ̀pọ̀lọpọ̀ bàbá ìyá ni wọ́n ti dẹ́mi wọn légbodò nídìí wípé wọ́n kẹran jẹ̀kọ àsìkò ti tó ẹ bá wa sọ fún wọn wípé ẹran wọn tí wọ́n ní kí wọ́n kó sí ọ̀dọ̀ wọn ẹ jọ níjọ́ wo ni ẹ ti rí kí wọ́n da ẹran wá sí Owódé lọ́yọ̀ọ́ ìjọ́ wo la ti rí tí wọ́n da ẹran kọjá nínú old Bodija tàbí dẹran ní Mọ́kọ́lá ìjọ ọ̀la àti èyí tí wọ́n dẹran ní airport road àbí Òṣòdì ìjọ ọ̀la àti èyí tí wọ́n da ẹran ní Alábàrágò ìjọ wọn ti dẹran nínú èmi ò mọ̀ nípa Ọ̀wọ̀ mi ò mọ̀ nípa Àkúrẹ́ mi ò mọ̀ nípa Èkìtì ní ehm, Adó Èkìtì bọ́n bá máa dẹran káàkiri gbogbo bíbá ṣé wọn lẹ́ràn wọn lẹ́ràn oníkálukú wọn tán bá ní ẹran ẹjọ kí wọn kàǹpù ẹran wọn a lè máa ṣe fẹ́ǹsì káàkiri oko wa torí pé owó tá a fi ń da oko wàhálà tá à ń ṣe gan la kò tí ì kà tábà lọ́rùn ìyàbọ̀ lọ́wọ́lọ́wọ́ ìgbé alamọ tí èrè oko ń sọ ní ọjà kò dẹ̀ sí nǹkan méjì ju wípé a lè dako, àwọn èèyàn lè lóko nítorí àwọn Fúlàní àsìkò yìí tó a bá Fúlàní jà a pẹ̀lú Fúlàní àmọ́ tá a fẹ́ ni wípé káwọn Fúlàní ibi tí wọ́n bá ń gbé kí wọ́n kẹran wọn síbẹ̀ kọ́ máa ra oúnjẹ fún wọn kọ́ máa fìdí wọn bẹ̀ àwọn èèyàn obìnrin wọn ń wá sáyà ìgboro wọ́n ń ta wàrà kò sẹ́ni tó ní kíní kò sí àní kílókè ń gbogbo ẹ̀ ń ṣe business gbogbo àjọ ń ṣe business ni ẹjọ́ ẹja tọ́jú nǹkan ọ̀sìn wa látayébáyé làwọn bàbá ti ń tọ́jú ẹran wọn oníkálukú ń so tiẹ̀ mọ́lẹ̀ ẹni tí ò bá so tiẹ̀ mọ́lẹ̀ tó bá ba ni àìmọye èèyàn ni wọ́n ti kan sáàrù wàhálà nídìí pé ọ̀rọ̀ màálùú ó màálùú ẹni tó bá ní màálùú kó so màálùú ẹ̀ mọ́lẹ̀ kó kó wọn sí ojú kan wọ́n fún wọn lóúnjẹ bí màálùú màálùú ò rìn káàkiri bí ìbá ṣe wípé látọkùn ẹ jọ ẹ bá a ṣí àbídè kó lọ káàkiri a lè máa gbénú yàn nínú ọ̀pọ̀ ànílẹ̀ ilẹ̀ wa lọ́ra a lè dáko nítorí wípé ìbẹ̀rù bojo pé wọ́n lè dẹ́mi wa légbodò tí a bá mú kínní yìí lò ó dá mi lójú wípé gbogbo pàǹjì ni gbé náà yóò lọ ogun gbàgbé torí wípé kò ní sẹ́yìn tí ó dẹran sọ́nà tí ó yọ̀bọ̀n ti anybody ẹni tó bóyá wọn bá dẹ̀ káàbọ̀ mọ́ lọ́wọ́ àti wọn pé ó ń ṣẹ̀bi ni ọ̀pọ̀lọpọ̀ àwọn fúlàní olóyún àjọ ń gbé pọ̀ àní wàhálà àjọ ń àmọ́ ọ̀rọ̀ ẹran dídà yìí kí wọ́n kó sígà wọn kí wọ́n dẹ̀ máa fún wọn lóúnjẹ àbí wọ́n tún máa lo dọ́là láti fi láti kó wọn sígà àbí dọ́là wọn fi ra àkókò tí wọ́n wí ẹjọ́ ẹjẹ́ àjọṣe àkíní torí pé bí orílẹ̀-èdè wọn bá dà àjọṣe gbogbo wa ẹ ṣe orúkọ mi ni Dọ̀tun Ọládélé ọ̀rẹ́ yín investor ní eh, olókoòwò nídìí iṣẹ́ àgbẹ̀ ẹ ṣé gan